عليكم السلام وبركاته نعم حياكم الله لا ان شاء الله لا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أدركوا فمولون àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti àlékún ìgbẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa anábì muhammad sallallahu ta'ala alayhi wa sallam abẹ́ ọlọ́run kí ìkẹ́ ikú máa jẹ́ ti ànábì nìkan èyí tí yóò tún máa bá àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà ànábì ọlọ́run kó jẹ́ kékeré náà kó dọ́dọ̀ tí wọ́n náà abẹ́ kọ́ lọ́n bá wa pé gbogbo àwọn tí wọ́n tún wá lẹ́yìn wọn náà àwọn àfáà dáadáa ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn ọlọ́run bá wa kẹ́ wọn kí àwọn tí a ń gbọ́ wa tí a ń wọ̀ rí pé salamu alaikum wa rahmatulahi wa barakatu. pẹ̀lú ògbó ọlọ́run wàá tún máa tẹ̀síwájú lónìí níbi tí a ti sọ̀rọ̀ dé lánàá abẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún wa lánàá nípa dáwà nàbí wa Musa alayhi salam nàbí ọlọ́run bá gbanú àwọn nàbí ọlọ́run èyí tí àwí fún ọyẹ pé kò sáà nàbí ọlọ́run tọ́lọ́run dákọ rẹ̀ tó pọ̀ tó bọ́lọ́run sí dákọ Musa alayhi salatu wassalam ní al-Qur'anul Karim lẹ́yìn túmọ̀ ìyá ńlá tí Musa alayhi salam ń jẹ́ àti ẹ̀kọ́ tó pọ̀ tí mùsùlùmí jẹ́nẹ́rálì fẹ́ kọ́ lára Musa àti tí dáhìyà olùpèpè sọ́nà ọlọ́run specifically fẹ́ kọ́ lára nàbí Musa alayhi salam àní àná àjọ máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ kìíní ẹ̀kọ́ kejì táwọn wò nù ìta anábì Mùsá ọ̀pọ̀lọpọ̀ níta mú nù àwọn ẹ̀kọ́ yìí àpò nù tí ń bẹ náà lọ́kọ̀ọ́ àlùtàrí lẹ́yìn tí ọlọ́run fi ṣàlàyé anábì Mùsá fún wa awí fún wa lánàá débi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà ṣàlàyé ẹ̀kọ́ mẹ́fà èyí tí a rí bi kọ́ lánàá nípa anábì Mùsá salam àṣàlàyé fún wa àlónìí pẹ̀lú ògùn ọlọ́run á tún máa wá tẹ̀síwájú من الدروس المستفادة من قصة موسى ومن حياته الدعوية àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nínú ìtànàbíwá Musa alayhi salam tọ́lọ́wọ́ bá pa fún wa àti tá a lè kọ́ níbi pé bí Musa ṣe ṣe ìgbésí ayé ìpè àwọn èèyàn sọ́nà ọ̀rọ̀ àbàlẹ̀kẹ́ ọ̀la. n ta fẹ́ kọ́ lónìí a bẹ̀rẹ̀ láti halawatul iman dúdùn ìgbàgbọ́ ìgbàgbọ́ dùn ìmánì dùn tíyàn bá ní ìmánì ni ó sì máa fi lè kíkorò ìyẹn ò ní bọ́lọ̀ wọn bá àlekè ọlá ìyẹn ò ní mọ bóòwò náà ṣe ń bọ́lọ̀ wọn bá àlekè ọlá ṣe ẹni tí bàtà tó bá ń bẹ nù ṣe sí ẹ tí bá ń bẹ nù wa rẹ òun náà ó sì máa fi lè pé kódà kẹbi máa pa kódà kí èèyàn kú fún kẹni tí ó nífẹ̀ẹ́ ó kú fún yóò mọ ó lè sunkún níta létara pé ìfún ẹni tó kù lẹ́tọ̀ọ́ tiẹ̀ yóò tún mọ rí gbàgbọ́ yóò tún mọ rí dùn nínú ọkàn rẹ̀ pé ọlọ́run dùn náà wẹ̀. Nabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n kọ́lé hadith Muslim wípé salasun na kunna fihi wajada na halawatal iman ìwà mẹ́ta kan níwà ni ó sì máa rí dúdùn bí máa ní ṣe dùn tó lè ní ká jẹ́ múmìnì ni wọ́n òun náà ń pèlè ní múmìnì ṣùgbọ́n kò fíìlì sweetness of the face. kò máa ń dáńpẹ̀ ní mánìgá bá tí yẹn bá ní mánì tí mánì bá jù kó sọ́kàn yẹn tó máa ọlọ́run tó máa wà nábì ọlọ́run tó kàtà àwọn ànábì ọlọ́run ni ó mọ ìyá àdùn tí ń bẹ nínú gbàgbọ́ inú dánábì ká fún wa nù hadithi ni pé ayakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kó jẹ́ pé ń tọ̀hún yẹn ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run ju gbogbo ẹ̀dá ọlọ́run lọ. àkọ́kọ́ àmì tí yóò mọra rí pé ìgbàgbọ́ ń bẹ lọ́kàn yẹn ó sì yẹn sì ń fi ilé adùn ìgbàgbọ́. ẹlẹ́ẹ̀kejì àyìn yòṣìbà ìnáwó àlà yòṣìbò ilẹ̀ àlèlá inú tá a fi mọ̀ pé ìgbàgbọ́ ń ṣiṣẹ́ lọ́kàn yẹn kéèyàn nífẹ̀ẹ́ yẹn àwa wò lọ àwọn bọ́ọ̀lù wọ́n lè má rí òun tiẹ̀ wọ́n láàrin bọ́ọ̀lù àwọn ṣe wá níbi àti bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ tí wọ́n tẹ̀sí ẹ̀ àwa rí pé ó ń tọ̀hún tó lò nífẹ̀ẹ́ ẹ̀dá kẹnu ẹ̀dá ọlọ́run kò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí nǹkan kàfi torí ọlọ́run tí ẹ bá nírú àmì báwọn lára ní tí ń fìlì pé ìgbàgbọ́ ń ṣiṣẹ́ lára rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yẹ́kẹ̀rọ ha ẹ̀yọ́kù zafafin náà rí báyìí àná kọ́zàhùn lọ́hùn mí ha kàmá ẹ̀yẹ́kẹ̀rọ ayé àwòdà fìlìkúfọ̀ rí báyìí àná kọ́zàhùn lọ́hùn mí ha kàmá ẹ̀yẹ́kẹ̀rọ ayé àwòdà fìlìkúfọ̀ rí báyìí àná kọ́zàhùn lọ́hùn mí ha kàmá ẹ̀yẹ́kẹ̀rọ kó ń padà sínú ojú ọ̀nà kẹfẹ́ rí tọ́lọ̀ ń gbé kó ń bẹ́ẹ̀ bí ṣe ń kórìíra kọ́lọ̀ ń fòkò sínú. níta fẹ́ ló ń ni pé a fẹ́ rí báwọn báwo ni àláwọ̀ ìmánì ṣe ń rí lára àwọn èèyàn nínú tàbí kó sáré sáré. àwọn sáhárọ̀ tó fẹ́ra ọ̀rọ̀ àwọn òpèjẹ́ tí fèrè àwọn náà lọ kójọ ká wá kọ̀ǹtẹ́ǹdì pẹ̀lú Musa àrísàlá kẹfẹ́ rí ni wọ́n láàárọ̀ ọjọ́ tó fẹ́ jẹ́ni tí ó pàdé Musa kò fà ọ̀tá àti olùkẹfàrà àwọn ògìdánù kẹfẹ́rí ni wọ́n ìmánì wa dọ́ka wọn láàrin ọ̀sán márọ̀lẹ́ nígbà tí ìmánì wa dọ́ka wọn láàrin ìṣẹ́jú díẹ̀ tí ìmánì dọ́ka wọn ìmánì sì ń ṣiṣẹ́ débi pé wọ́n fi ilé adùn ìgbàgbọ́ wọ́n pèfà kẹ́mí ìyájà wọn in as much as táwọn bá lè láǹfààní àti pòtẹ́ẹ̀tì ìmánì àwọn. ẹ̀ẹ́dẹ́gbọ́n tó lọ́wọ́ bá àríkẹ́ aláṣọ àlàyé fún wọn nípa wọn. ọlọ́run nígbà tí àwọn sáhàrọ́tò fẹ̀ràwọ̀n àwọn òpinna fẹ̀ràwọ̀n tí wọ́n gbà fún Musa alayhi salam ọ̀rọ̀ ni fàólùkẹ́yà sáhàrọ́tò sujada báyìí làwọn òpinna ṣe forí balẹ̀ fọ́lọ́ kọlu amanna bi rabbi haruna wa Musa wọ́n ní kí àwọn ti gbà àwọn ti gbà fọ́lọ́ haruna àwọn gbà fọ́lọ́ Musa fẹ̀ràwọ̀n àti قال آمنتم له قبل أن آذن لكم ẹgbàbáwo ẹ ti ẹgbà yọ̀ǹda lọ́wọ́ mi kẹ́ ẹ tó gbà pé ọ̀nà wọn rí fún ọ pé bá lẹ́ sì máa dà tẹ́ ẹ bá ti gbígbà fún Musa tẹ́ ẹ bá gbègbè sílẹ̀ òun ó kàn kúrò wípé innahu lakabirukum alladhi allamakumus sihr ọ̀gá ọ̀gá òkú ìdánimúsá jẹ́ fún yín àti ẹ̀ka ẹ̀yọ́ ń tàmì nì. ليراقوا فلو قطعن أيديكم وأرجلكم من خلاف sìgáàrà tó ṣàdéhùn dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wọ́n lérí fún wa pé tẹ́bálẹ̀ sì máa gbà fún musa ni ní pàṣẹ kí wọ́n gbé ọwọ́ ọ̀tún ká gbé sọ́ọ̀sì àti ká ọwọ́ òsì ká ẹsẹ̀ ọ̀tún yín. wẹ̀lẹ̀ òsán lé bá iná kún fi jòzó iná kan nípa wọn kí wọ́n lọ so lọ́kàn yín mọ́ orí ọ̀pẹ ولتعلمن أينا أشد عذابا وأبقى kẹ́lìmọ̀ bóyá láàrin èmi àti Musa tani ìyá yóò le jùlọ. Fìyàtà sílẹ̀tì ni wọn. Mọ́ńdà fẹ́ múlò nínú ẹ̀kọ́ yìí ni pé ẹ wo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà lọ́jọ́ lọ́jọ́ náà lọ. Lòmí o ti lóò ní mọ́nì tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ní láfá rò pé mọ́nì ń bẹ́rẹ̀ rẹ̀. Ṣé sí ibi ẹni tí ò ní mọ́nì náà ni ó máa wá ṣe? Ìmọ̀nì ti ń bẹ́rẹ̀ kan ọ̀yọ̀ kì í ṣe mọ́nì òríjínà tí bá ń jẹ́ imani original gbogbo tí bá ń jẹ́ tọ́lọ́wọ́ sì máa wọ̀ gbogbo tí bá ń jẹ́ nǹkan tí èsì tọ́lá ló sì máa jẹ́ nǹkan máa kórìíra nígbà tí imani wọnú ọkà àwọn òpìdán tí sèrè àwọn náà kójọ gbogbo threatening gbogbo ìlérí tí sèrè àwọn náà lé pé wọn ó ṣe fún wọn kò mú wọn o ẹ gbọ́n sì ẹ gbọ́n tí wọ́n sọ ní just the day they embrace Islam wọ́n wí pé ọlọ́ni kọlu lẹ́nu òfin rọ̀kà àlàmà jẹ́ ànáàmìnà ìbẹ́yìn náà tẹ́lẹ̀ fìràwùn gbàgbé gbogbo ń tọ́ba lọ́wọ́ lè ṣe fún wa ní ìnira ní fìyàjẹ àádàmára a lè ṣe tá a rí lẹ́nu ìmánì káwá láàní ṣe ìmánì máa ń torí ìjà fẹ́ẹ́ fi jẹ wá fìyàjẹ wá fìyàjẹ jẹ wá ní ṣe àkíyẹ fọlọ́ ọ̀dùwàdùwà ọlọ́ọ̀kàn wa má gbélébù kàn wá má gbélébù gbogbo nǹkan bá lè wù kọ́ ṣe lẹ́nu òfìrọ̀kà aláàmájà ànáàmìnà ìbáyìí náà yìí ni ọ̀rọ̀ gidi tí máa ń wá lẹ́nu ẹni tí má lè yí òkú sí lọ́kà gbogbo tẹ́ ẹ bá ṣe fún mi tí fi fi òdodo tí mo mọ̀ yí lẹ̀ ẹ ṣe o bẹ́ẹ̀ tẹ́ jù mí sáwọn ni bẹ́ẹ̀ bá pa mí ni ká màá mi kẹ́ka ogun mọ̀lẹ́bí ni lẹ́nu òfìrọ̀kà aláàmájà ànáàmìnà ìbáyìí ṣé kí n fi tí n bẹ lórí ẹ̀rí tí mo rí lódodo yìí tọ́lá ti fi hàn mí yìí kí n filẹ̀ aláìní filẹ̀ fakudi máa ń tẹ̀kọ́ ṣe ń tẹ́ báyìí ṣe láyé àwọn àwọn èèyàn ṣe àwọn àwọn àwọn òpè dáàná ẹ di mùmí ní wọn ń sọ fún fìlànà pé fakudi máa ń tẹkọ ọdún iná máa tọkùdí hàzìhì àyà tẹsùdùnìyà ẹdá ń tẹ ẹfẹ jálẹjẹ ẹsùn tẹ báyìí ṣe do your work go and do your work gbogbo wọ́ọ̀sì tó bá ní o ọ̀ lè ṣe jayé lọ àwọn náà díẹ̀ fìlàrọ̀ kọ́dà fìlàrọ̀ náà gẹ́gẹ́ bí n tó lọ lọ́wọ́ àwọn àfà ó fi ìyà jẹ wọn ó pa wọn wọ́n sì pìfà káwọn kú lórí ìmáàní ojú káwọn ọmọ wa bẹ̀bẹ̀ lọ. so n ta fẹ́ múlò lẹ́kọ̀ọ́ n ta mú yìí ẹ bá lọ ka sódà ta kàyí à ń ka tọ́ alága fún wa ó ń bẹ nínú àwọn sódà mìíràn ẹ bá lọ kà á rí bí àwọn ẹni tí wọ́n ní mánì lóòjọ́ bí mánì ṣe ń tì wọ́n ìmánì ògidì èmi ti ń claim human for twenty years kò lè nírú àṣàjá akíntàwọn ẹni yìí ní ṣòdodo akọ ẹ̀kọ́ pé tí mani bá ń bẹ ń jẹ́ imani òdodo èyàn gbé nǹkan mi lórí ọlọ́run balẹ̀kíọ́lá ìyá mi kì í jẹ́ ní tẹ́yìn wà ní afẹ́ bẹ̀rù yẹ ẹ̀dá kan kí yẹn wá ní afẹ́ lọ kàyà pàdé yẹ ọlọ́run balẹ̀kíọ́lá àbí nítorí bẹ́ẹ̀ dákan pọ́nmísì yẹn ní dáadáa kan láyé tí yẹn wá ní apò ìfà dáadáa wọn sórí dáadáa ọlọ́run ẹni ní má ní òní ṣe torí wà àmì pé kò ní ṣe ọlọ́run kódà kọ́lọ̀ má fún ọ ní dáadáa kọ́lọ̀ má fún ọ ní ṣe dáadáa ọba nífẹ̀ẹ́ ọlọ́run tọ́ nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run kódà kọ́ mẹ́jọ kọ́lọ́ máa bó fún ọ lẹ́sìn-án lórí pọ́ nífẹ̀ẹ́ òun ó yẹ kọ́ ọgbẹ́ ìtọ́lọ̀ ń bá ní ẹ̀kọ́ ta fífẹ́ kọ́ lónìí dáhàwá nẹ́gbàá Musa àlẹ́sà òkú lù há fawaid kò síbi kan tá a lè yọ̀dà ṣùgbọ́n àsìkò náà ni àti wípé gbogbo ẹ̀ náà kọ́lá lọ sọ bí ẹ bá ń ka kòwárì lákàtúnkà tí ẹ ń ka sónà lákàtúnkà ni ó kọ́ pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lára mọ́sà ìṣàlá nígbà tó mú lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì lónìí ó ní ẹ̀kọ́ lọ́kọ́dé lọ́kìnínà mìíràn sáfàrìnà hàzà nàṣọ́bà sáfàrù ilmi sáfàrù da'wa sáfàrù ìbáadà ìrìn àjò pé a fẹ́ wá mà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ìrìn àjò pé a fẹ́ máa pèpè sójú ọ̀nà ọlọ́ ìrìn àjò pé a fẹ́ máa ṣe lọ́run wà láìpò easy sáfàbù násọ̀rì ni ìrìn àjò wàhálà ni òdíṣẹ́ ọlọ́run ọba àlékiọ́lá wọ́n yí fún wa wípé mẹ́rin kọ́ fa adìlájà anábì ní ẹni tí bá ń bẹ̀rù káwọn ọ̀tá má gbá wọn mú lóru adílájà ni ó tètè sáàkó wọlé kíákíá ni wọn níbi kan bẹ pé àdúgbò tẹwàá yẹn ń kọ́ wo àwọn olè kan bẹ ádá nínú gbóǹbẹ̀ wo ẹni máa yan ìwà láì ẹni máa yan ìwà bẹ́ẹ̀ sì máa wo wájú lẹ́mọ̀ wẹ̀ ẹ̀mọ̀ wá sáré wọ́n ní àwọn kọ́ọ̀tù kan bẹ ládùúgbò yẹn o fẹ́rẹ̀ àbọ̀ dírẹ́sì lọ́mọ̀ wò yán yàn yán ọ̀ ní máa wá ọmọ ìbẹ̀rù tí mẹ́lọ́kàn tí àwùjọ tó wà nípa àwùjọ ìbẹ̀rù ni mànìkọ́fà àdìlàjà ẹni bá ń bẹ̀rù láwùjọ tẹ̀ ń wà kò ní máa rìn nírìn díẹ̀díẹ̀ yóò múra sílẹ̀ wọ́n máa ń àdìlàjà bàlágọ́lì máa ń zèl ẹni bá sì múra sírin irú wọn ní máa ń délé sẹ́fìlì mẹ́lùwá ní àlẹ́ ẹgbọ́n tẹ̀ bá sì gbọ́ ní ìnà sílẹ̀ àtàlọ́ ìrọ̀lẹ́yà ọjà àlàlìjẹ́ náà ọjà ọlọ́run wọ́n ọjà ọlọ́run ṣíp ní bá sọ fún pé àlìjẹ́nà ṣíp kò mà àlìjẹ́nà ni wàláyé àlìjẹ́nà ṣíp wàláyé àlìjẹ́nà ṣíp wàláyé àlìjẹ́nà ṣíp anábì wí pé ala ẹgbọ́ ìnà sílẹ̀ àtàlọ́ ìrọ̀lẹ́ àní ọjà tọ́lọ̀ ń fẹ́ tà fún yín tọ́lọ̀ ń fi ní tó ní kẹfẹ́ owó yín lẹ̀ ìyọ́n lọ́ ṣàrọ́ mí náà lè mú mi ní ìnà anfusahum wa amwalahum lọ́run kìlà lọ́wọ́ àwọn ọmọ mi ni ó ra ẹ̀mí yín lọ́wọ́ yín òun ti tún ra nǹkan ní lọ́wọ́ yín kí ni tọ́lọ̀ ń fẹ́ fi sán bí a ń na lahumul janna. ẹ bá ti lè láǹfààní àti fẹ̀mí rẹ̀ yẹn yẹn fọlọ́ ọlọ́ni kó máa pàṣẹ ẹ fi ń tẹ ẹ nílẹ̀ ní nǹkan ní fọlọ́ ọlọ́ni kó máa dìsáìdì lórí bó lẹ́sìn náà ẹ gbá àlìjẹ́nà. anábì ní alá ìnìyàn àtàlọ́ ìrọ̀lẹ́yà ẹ jẹ́ kó yẹ òwò tọ́lọ̀ ń bá yín ná òwò tó wọ́n ni alá ìnàṣíl àtàlọ́hìl jẹ́nà ẹni ọba tí mà kò sówò tọ́lọ̀ ń fẹ́ tà fún yín dàgbẹ́nà lọ. so irú tá a tún mú náà ní pé alábì mọ́sá nígbà tí wọ́n rin ìrìn àjò ìfẹ́ lọ kọ́mà sí àbúbọ̀ lórí ìlú náà alábì ọlọ́fà wọ́n tún lọ kọ́mà sí táyà ní wọ́n tún wọ́n wá rìnrìn àjò náà wọ́n wá àjò náà ọ̀pọ̀lọpọ̀ wàhálà ebi wàhálà àìrí mọ̀lẹ́bí mi wàhálà jẹ wàhálà bi tó dáa dé gbogbo ẹ̀ ni wọ́n pàdé níbi àti kọ̀ǹfẹ́ǹsì kọ̀ǹfẹ́ǹsì wípé lọ́kọ́lé làkìrínà mìíràn sáfàrì àhàrà náà sọ̀bà á èèyàn wa ojú ọ̀nà káàrí yóò bí ìkójú ọ̀nà èèyàn máa pèpè kòkòkòkò mọ́bí tó rìn àwọn àwọn afi orí fún wa láti pìlẹ̀ pé a ti pìlẹ̀ ní asọ́burú àzàfihì ọ̀sẹ̀ sùúrù lórí ìnira tó pàdé sọ́ká kọ́ wípé ànásọ́bù ìdí ń gbẹ̀nira ojú ọ̀nà ìrìn àlìjánná ojú ọ̀nà ìpèpè sọ́lọ́ ojú ọ̀nà tó kún fọ́fọ́ fún nira ni àárẹ̀ lè kọ́nu dáwà nígbà mọ́tò àrísọ̀rọ̀ inú dá tó kọ́ lẹ́kọ̀ọ́ dáwà nàbà musa àdìsálà ó lè kọ́ wọ̀fáwọ́pọ̀ kó lè rí ilmin aliyim lóòótọ́ ẹ̀kọ́ yìí ọlọ́run kọ́ wa náà nírú ẹ̀ nínú ìtàn nàbà yusuf àdìsálà kó dàbí gẹ́lẹ́ àìsíwá gba kàmáàmà mú eléyìí wá ní. ibn abbas radi allah ta'ala anhu mẹ́nu hadithi al-ghurr al-muhbaysh al-bukhari nígbà tí wọ́n béèrè lọ́rọ̀ rẹ̀ nípa tani èèyàn tí tí musa alayhi salam lọ bá tá a kà ìnà àbáṣe láwọn gbọ́dọ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní njọ́ kan Musa jòkó fi mẹ́ta ìmì nǹkan ọ̀mì láàrin àwọn ọmọlẹ́kí ó kápọ̀ ọ̀bà ní sọ̀rọ̀ ìlọ́pọ̀ rẹ̀ dáadáa. wọ́n wá ní Musa wá ṣe wáàsí ó wá ṣe wáàsí wá tí ó wá mú wọn lọ́kàn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọlẹ́kí ń gbà mí náwó àwọn náà wá ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n ṣe wáàsí tán ṣe wáàsí tán ẹnìkan níbi àti dèkí àfàwà àhàlùkà alámù àhàdán àlámà mìǹkà sáàmì ẹnìkan tó nímọ̀ jù lọ ọ̀làlá ìsáná ìmà tọ́ba ọ̀tọ̀ ní ìyẹ̀mà ọ̀tọ̀ ní kò sí torí béèrè tí olùbéèrè béèrè kìí ṣe ìbéèrè pé sẹ́nìkan nímọ̀ jù lọ kọ́ gbọ́n tí mo dá sọ̀n ó wà á kàbára bí máa lúmi hì ó sọ tó màlá bí mo ṣe wà yí ẹ̀yìn mọ̀ká ẹ̀yìn tẹ̀ náà ju ẹ̀yìn nímọ̀ tó mi ní ti mẹ́lò míì tí ó nímọ̀ tó mi lámúyàkùsùn bí ẹ̀lẹ́kẹ́bọ̀ ànábìyàn náà ìwọ ní kẹ́kẹ́ ìwọ ní kẹ́kẹ́ ìwọ ní ànábìyàn náà bẹ́ẹ̀ musa sọ pàṣẹ bí mo ṣe wà yí èmi musa o ìmẹ́ni kẹ́kẹ́ tó nímọ̀ jù mí lọ eléyìí ò sínú kí lóòdì wọn tí mo mọ̀ mi ò mẹ́ni ká tó nímọ̀ lágbáyá tó mi tí yẹn bá sọ ní sísọ bayanu hajj tí yẹn sọ ní fi ní tí yẹn máa fẹlẹ̀ tí yẹn ṣẹ́kẹ́ yóò ń tọ̀ ń kọ́ ó lọ màámà lọ sí ìbítọ́rùn ẹ̀lẹ́kẹ́dẹ̀ ó kọ́ tí ń bí agírímẹ́ńkà ìfọ́kà ọ̀tọ̀ níyàn. ìwé ẹ̀ náà ní afárá abúlé àwọn masọ́ọ̀dì lọ́lọ́ta aláàánú ni wọ́n sọ wípé wàlẹ̀ òkúntù أعلم أحدا أعلم مني بالقرآن tẹ̀gbọ́lógún holima sí yú lẹ́rọ kí ibùtú ilé yìí Ibn Mas'ud ń sọ fi mahdari atba'ihi minhum as-sahaba ń sọ níwájú àwọn èèyàn tí wọ́n já àwọn ẹnikẹ́rẹ̀ pé àwọn sàábé kéèké náà bẹ́ẹ̀ lónìí Abdullahi Mas'ud as far as I know ìmọ̀ ẹnìkankan tó mọ̀ kùránì jù mí lọ sẹ́kùránì yìí ó tó mọ̀ jù mí lọ ìmọ̀ wọ́n lọ kóòtù àlẹ́mù àhàdà abdullahi ọmọ masudu bá nímọ̀ nípa ẹ̀rẹ̀ kẹ́kẹ́ ẹlẹ́mà mi ní ìdílé koran tó nímọ̀ koran ní jùmí lọ tẹ̀bùlùkù wòlùmọ̀tì yìí tí mọ́tò mi lè délé wọn tí kẹ́tẹ́kẹ́tẹ́ mi lè rìn débẹ̀ làwọn kí mùtù ilé yìí lọ kọ́ tí ìrìn dọ̀rẹ́ èyí ò ń ké ṣe bí wọ́n ká gbọ́dọ̀ ìfẹ́ dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní mọ̀ pé sẹ́nìkan ń bẹ tó ní mọ̀ jù wáyé kò sí ọ̀tọ̀ ni kò sí ọ̀tọ̀ ni mi ò mọ̀ kìí ṣe ìbéèrè só wà ní wọ́n béèrè lọ́wọ́ musa alayisalaam ìbéèrè ṣé ẹ̀ mà ni. mọ́tò ti bẹ́ẹ̀ náà kọ́ ọlọ́run kọ́ musa lẹ́kọ̀ọ́ pé kọ́dà kọ́ ọ̀bá ti mọ̀ ó yẹ kó mọ̀ pé ó yẹ kó wà. àyèmọ́ ó yẹ kó mọ̀ pé dọ̀rú rí ni kó wà. àyèmọ́ kẹ́nìkan bẹ tó ní mà kẹjù ọ lọ kọ́dà kọ́ mọ́ mà lóòótọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ gbà pé ń dọ̀rú rí ni ضروري كونك من هو أعلم منك موجود tó jẹ́ni tí ó ní mọ̀jù ọ lọ bẹ ọ́ lè má màlù tán. ọlọ́run ayé sọ fún ànábì musa ti bàlá ẹ̀ńbẹ́ lùtọ́ tó bá lọ́ọ́ mà hàn bàlá ẹ̀ńbẹ́ abidà náà xadìrò ẹrú wa kan xadìrò ní jẹ ọlọ́run akọ ànábì musa ní kíkọ bí ó ṣe lọ bá ànábì xadìrò ànábì ní àlàmárò jẹ́ hàwó kàfíìrún ní àhìlẹ́lẹ́ ọlọ́run bá ànábì xadìrò tá a mọ gbọ́n tí ó lọ pẹ̀lú ẹ̀. mo ń ta fẹ́ mú lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni pé kò sí bọ́ ṣe lèrò bí ìpọ̀ ọmọ díẹ̀ lọ́mà ọmọ òtí ìtòm mínẹlẹ̀ ẹ̀lùmí ìlà kọlílà kọ́dà ní hadith bukari ta kàlẹ́ kẹ́yìn nígbà tí musa padà wà àdé sọ̀rọ̀ padà wà pàdé kọ́dìwà àdé sọ̀rọ̀ lórí odò àwọn méjì wà ń bẹ lórí odò ẹyẹ ká wá fòde ẹyẹ náà wá fẹnu ó fi gbómi díẹ̀ ó fi mú nínú odò kọ́dìwà ń sọ fún mi kí wọ́n sì bẹ̀rẹ̀ máa kéwò ìwà wí fún lọ́dí pé elimi ti ń bẹ lọ́dọ̀ àti elimi ti ń bẹ lọ́dọ̀ bàbá pàápàpọ̀ sí elimi ọlọ́run níta fẹ́ mú kó ń bẹ̀ ní dédé omi tí ẹyẹ yìí mú kó náà dúró lóyè. torí ẹ òkú lè má yẹ dà fìlẹ̀ ẹ̀ ní màá rí fatan ẹni bá lò lò ó ọmọ máa ma sọ pé ọmọ mọ́tẹ́ náà ní ìgbà ah, ẹ̀dọ́kùn lórí ìyẹn ò ní jẹ́kẹ́nu èèyàn kí ó kókókó má kí kí kẹ́kẹ́lì máa kò sí kó má ẹ̀ kókókó má yàn lára alimami ahmad alayhi rahmatulah wọn a máa sábà wípé mà ní bẹ̀rẹ̀ ìjìmá yà fàkọ̀dé kẹ́dẹ́bẹ́ láyẹ̀dẹ̀rí ilẹ̀ àlẹ́ náà má sọ pé ah, kò sábà gàgàjì ò sọ àwọn ah, sọ pé ní òun mà torí èyí tí ó pọ̀ jù nínú ọkọ̀ alimam ahmad la'alamu fi khilaf ẹni ọmọ tẹ̀lé sẹ́ni ọmọ kẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí o la'alamu fi khilafan bayna ahli ilm ìyẹn mẹ́rin kẹ́nu àwọn àbá tí wọ́n ní kò níbẹ̀ yìí ń kọ́ ọ̀tọ̀ ni yìí ọ̀tọ̀ ni kí ni kò sí anáfu yìí lèmọ́ tó láti jẹ́ hàì kẹ́kọ̀ọ́ sí ara àmì kàìmọ̀kánu tó ẹni ọmọ tẹ̀lé anáfu yìí ó sì tó kẹ́kọ̀ọ́ wípé kò sí bá a ṣe lè mà tó ọlọ́run abó tún gbé ó lè jẹ́ ní tó alikadiru kọ́dà alalikọ́ọ̀lì bínú bò wá sí i kọ́dà kágbà tá nàbí ọlọ́run ni bìtìfáàkì ọ̀làmá lẹ́yìn sa áfùdọ́ta mi mọ̀ọ́sà àwọn àbá àṣekò sẹ́yìn nìkan tó ká aláfà àbẹ̀jìmáwò yẹ kìíní torí kìíní yà ni apanukọ̀ gba àwọn àbá àti ìyàn ń fi ọ̀rọ̀ wọn ṣe é ẹ̀yà tí ẹ̀ ń bọ̀rọ̀ wọn sì máa ń lẹ̀. Wọ́n ní bí Kọ́dírù bá ti ẹ̀dá nábì gan-an kì í ṣe ń dá wa lè fi wé Musa àrí ìṣàlá. Tòǹdì bẹ́ẹ̀ rọ́ọ̀kì Musa tẹ̀tẹ̀ ẹ̀lẹ́mẹ̀ ẹ̀lẹ́mẹ̀ mẹ́rẹ̀lẹ́m yà ẹ̀lẹ́m mú lọ bá Kọ́dírù láti pẹ̀lú rẹ̀. Bákan náà ló ti atúnfẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nínú tànàgbà Musa alayhi salatu wa salam az-zahir wal batin lábẹ́ agbègbè anábìwa khadiru iná ìbáwọn tó ṣẹlẹ̀ láàrin Musa alayhi salam ẹ̀kọ́ pọ̀tàfẹ́kọ́ mẹ́kọ̀ọ́ta fẹ́ mú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká tí wọ́n gbà wípé ash-shari'atu tanqasimu ila zahirin wa batin ó ṣàrí àǹkọ́ ọ̀nà méjì ni zọ̀rìn rí wà sákìlà dá àwọn kan lè má bàtí níwúrà àwọn kan ló lè dá máa ó wá nígbàgbọ́ pé kúlù màánì kàlámì láàlàhù màánà zọ́ọ́nìrún wà màánà bàtì tí gbogbo tí ń bẹ́ẹ̀ ló wá ní bá káyà kan nísìn bá tú ibà àwọn àti lè máa tú wọn ní dábàá tú àfa onítàkàdá ni zọ̀rọ̀ yìí ló tú tó ní bàtì nínú kò sí ẹ̀rí kankan nínú sísọ anábìwá Musa àti Khadiru tí ثبوت أو إثبات ما يسميه الصوفية الظاهر والباطن táwa máa rò bíi pé táwa kan bá dín kan àwọn afáṣẹyánu afáṣẹyánu inú bá afáṣẹyánu wọn àkíkà náà kílà kíkà وكل حقيقة ادعيت خالفت الشريعة فهي حقيقة باطلة gbogbo àkíkà tó ní fẹ́mi kan bá fẹ́ pèpè tó ní òun bá fi tún tí a kà nínú Kùránì tó wá tako hakíkọ̀ táwọn á máa nu ṣẹ̀ríyà hakíkọ̀ tó bàtílà irú ẹ̀ ní hakíkọ̀ burúkú táwọn ṣí àtú musa lè kọ́ mi ní iná láàyà lórúkún ẹ̀ ń tẹ́sí bá fowó bá pàrọ̀ wọ́n ní bá sọ̀rọ̀ nǹkan o máa nà zọ ìrì ẹ̀ pé káka màlúù mo tún wá ní máa nà bàtí mí ní ìfẹ́ sàmá ẹ̀ta Aisha àdà hakíkọ̀ bàtílà tó tẹ́tẹ́ àkẹ́tẹ̀ ìgbàlítẹ̀ wọn ní ọgbà kí tí ń bẹ àti ṣàríyà kí musa alayhi salam olórẹpẹsẹ̀ntì ṣàríyà pé alkhadiru alayhi salam olórẹpẹsẹ̀ntì àkíkọ̀ anabi musa ò gbẹ tí khadiru sọ tí bá sọlá ṣàríyà náà ṣàríyà ni musa fi gba khadiru wọlé lẹ́nà ṣàríyà هي التي أخبرت موسى بأن الخضر عنده mọ̀ لم يعلمه musa. ṣàríà ló sọ fún mọ́sáfí ìmọ̀ká ń bẹ lọ́dọ̀ kádìrù lọ́kọ́ ọ̀tàkíkù sẹ́yìn mà sí ń bẹ lọ́dọ̀ kádìrù náà kọ́ ilmu sábàtà bí ṣàríà. tó ń ti bẹ́ẹ̀ náà kọ́ ipò tí Musa tún wà náà ni gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tẹni tí ń tẹ̀lé láàfáà bá mú nǹkan kan tí ń pè fún bí a ṣe òkan ni bí a ní bí a fa àkan tí ń bẹ̀rẹ̀ sí máa tú kí nìkan fún ọ ní nǹkan tó ta kóńtọ́ ọ̀mánu ipò tí wọ́n wà sí nípò Musa alayhi salam tó ń ti pé ànábì Musa alayhi salam ọmọ ọ̀kọ́lọ́ ń sọ fún wa pé ìmá ń bẹ̀rẹ̀ ara kádìrú nígbà tí kádìrú bẹ̀rẹ̀ sí máa ṣe what apparently goes against sharia kí á ní múra dàpọ̀ kú ló dákẹ́. tó ń ti pé Musa ọ̀kọ́lọ́ wọn bá ní ó ní mọ̀lára pé Musa ò dákẹ́ kó máa ṣe tó wù tó ń ti pé Musa ti gba àdéhùn pé ẹ̀ ń dàpọ̀ yìí ewu àìtakò yìí mú eré àyíkọ́. láti kí gbogbo ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí Musa kọ́ lára kádìrú àdé wọ́n kọ́ tòun ti pé wọn ò lè ṣe sùúrù mọ̀kálẹ́fà zọ̀hírọ̀ nítorí fẹ́ tako sẹ̀ríà lẹ́yìn tí ó àtẹmọ́sálẹ̀ tí wọ́n náà bá ní àfikọ̀ kan bẹ́ẹ̀ wọ́n láǹfààní àti púpọ̀ ẹ̀rí pé wọ́n náà ń kọ́ o ọlọ́run náà ṣe wọ́n náà bí kádìrú ní làwọn súnfífí máa ń tíráyè láti lọ́ọ̀rọ̀ jáhà pé kádìrú wà lẹ́yìn síbi ìsànẹ́bí láti lè fi ṣẹ̀rí pé من الأولياء من يكون أفضل من الأنبياء tí àwọn ànábì من ده ń bẹ táwọn olú yóò jù wọn lọ wọn wá fi ولذلك لجأ كثير من العلماء إلى القول بنبوة الخضر كان النبي لنا لنا هو هو بيشترع وعلى الفرض أنه ولي sílẹ̀ kájọ wá gbà pẹ̀lú pé wàlí ọlọ́run náà ni àníṣe lámì yústa fẹ́ẹ́dù àlẹ́sìmọ́ nínú ìlà mi kí bá ní ṣáàlà àwọn àtọ́jọ́ fún báyìí. Musa gbà wọlé túbú ṣàbíyà. Nítorí ẹ̀ kẹrì mẹ́mú ni àlọ́ ti àlẹ́ rahmatullah ni owó mọ̀lùmọ̀ á nínú tẹ̀sílù wọn. Wọ́n fi sọ̀rọ̀ nípa bá nìkan tó pẹ̀lú ní kan ẹ̀wájú wa ní odò lápẹ̀júwe kéèlú jẹ má dà fún ẹ má dà fún kólú kéèlú gàdà láyé fún nàmísà àti abẹ́rẹ́ ní wòlí kẹ́ ọlọ́pàá ọmọ káṣáàtì abẹ́rẹ́ wòlí kẹ́ ó wá fẹ́ ṣe irun tí mú sáré fún àwọn ọmọ méjèèjì ó wá fẹ́ ṣe díàrọ̀ pé tó ń ṣe kọ́ o ẹ̀sùn lónìí tó ń ṣe àdégbà wọlé so nígbà fẹ́ kọ́ ni pé kò sí ti ń jẹ́ باطل وظاهر وأنا القول بأن هناك ما يسمى باطنا من علوم الشريعة فكل باطن يخالف ظاهر القرآن فباطل. gbogbo bàtìní tí bá fi ń takò ṣẹ̀ríà ọlọ́run bàtìní ni. sóńtà tó fẹ́ mú lẹ́kọ̀ọ́ nínú dáwà nẹ́gbàá musa alayhisalaam ó lè pe alam nurabbika fina walida. ẹ dákun olùsèdáwà fọlọ́run àwọn èèyàn máa sọ àláyà tí ẹ bá lánàá kan tí ó ní kúdìẹ̀kúdìẹ̀ wọ́n fẹ́ lo àná ní ya síkì àti propagate against yẹn kódà káàdì náà kó jẹ́ àná tí àti tó bá lóye kódà kó jẹ́ àná kó jẹ́ àná tí yẹn ṣe nù jàhìlíyà àfa àwọn ni àfa àti ìmọ̀ ìṣẹ̀lá màrí ilé ìnárí nígbà wo ló ti ṣìnà nígbà tó lọ́wọ́ bá ṣàánú rẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa ṣẹ̀ṣẹ̀ lórí àbí ìwé tó ti ṣe nígbà tí ò tí ì tẹ̀ tó ìbú wọn náà máa ń máa ń tẹ̀fà àmàrà tí máa fa máa ń máa ń lágbá yẹtẹ̀. ẹ ó dà yìí lò tó olóhùn ọ̀dà olóhùn ọ̀dà má olóhùn ti rẹ́ yìí tó bòkò dàbí ẹ̀kọ́ máa dà wọ́n ṣe sí àwọn ọ̀tá dáwà lọ́pọ̀lọpọ̀ láyé àwọn ànábì ọ̀dọ́ ni pé ilẹ̀ àzọ́fìrú mínkà bìsáàbìkín mọ̀ṣúùmí tẹ́bá rí àná kan tí ó ní kọ́lọ́fínú gbèsè ayé rẹ̀ wọ́n fẹ́ lo àgbẹ̀nsẹ̀ irú ẹ̀ ni fìrà àwọn ènìyàn sọ fún musa nígbà tí musa dé tó ti sọ ọlọ́run fún kò ti sọ nípa náà yà fún fìrà àwọn tí fìrà àwọn wa lè láǹfààní àti dá yàǹkì ẹ̀ lójú àwọn tí wọ́n fẹ́ gbọ́ kí àwọn musa bá wo àmúdá táyà táyà ẹ̀fọ́ àrẹ tọ́mọ náà bí àrẹ ẹ̀ rántí ẹ̀ mọ́ ni musa jọ sínà mi ọ̀làtọ̀ ọ̀dọ̀ wa ló gbé láti lè fi ṣèyí mo sọ ní distraction irú ẹ̀ ni fìrà àwọn náà wí fún musa pé alam nurabbika fina walida sára kọ́lá fún ẹ lánàá wàlàbísà fina min umrika sinin ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé rẹ̀ ọ̀dọ́ wa ló ti lò ọ̀dọ́ wa ló ti jẹ́ aládásọ padà sí ọlọ́run kódà lásìkò tó ń bẹ pẹ̀lú wa wà fa'alta fa'lataka allati fa'al ọ̀sìn tí ìyẹ́kọ̀ ọ̀sẹ̀ ìwà burúkú tó ọ̀sìn ọ̀sìn òkúńtà mínà kàfìrín èsì pọ̀ ṣe yóò ní ká àwọn tá a tọ́jú ẹ̀ dáadáa tá a mú ọ láti inú omi láti ọmọ òkú òló tá a ń tọ́jú ẹ̀ èbí ndí ẹ pàbí ṣẹṣẹ fún wa ní ẹṣẹ ọṣẹ ṣe fún wa ọpa ọpa kánú wa ní ẹtí wọn ṣe kẹrọ ọhún òbí sàbìtì ohun ẹ létí àná rẹ gbọ́n anábìọ́lọ́ ọba musa àdìsọ́nà àti náà ti fi àwọn náà ń rìn àná tó ṣẹlẹ̀ nígbà tí ò tí èyí mọ̀nà lọ́nà nígbà tọ́lọ́run ọmọ ò tí ì gbé ìgbé ní ànábì àná tó ṣẹlẹ̀ nígbà tí ó ṣàṣìṣe ni al-anbiya laysu ma'sumina min al-khata ànábì ọlọ́run bá ń wèé sẹni tọ́lọ́run ọmọ ò ní ní ká ṣàṣìṣe adam abul bashar fàṣọ adam rabbahu fàkọ́bà ọlọ́run ní adam òun náà ṣe ń tí kìí ṣe èbú khasatan idha huwa taba min salifi ma'siyatihi tó ń tàn bá ti túbà kí iṣẹ́ ẹni mo ṣe yìí nínú òṣèṣẹ́ mo ti túbà tó kò dé ká máa fà ná ká máa wá lọ gbé èèyàn lọ túwì àná kí àná rẹ lẹ́yìn haba annahu annahu sabiqu hayati fáànà rẹ ni ní tó bá dá lóhùn òṣèmá tó lẹ́yìn kọ́ ká máa lò dáyà òye lówó ẹ̀ fún èèyàn ìdáyà náà sì gbìyànjú ẹni tí ó ń rè mú pé bọ́ọ̀lù àwọn òṣèré pé òun máa tẹ̀sán ọlọ́run ó gbìyànjú ìyẹn olè ẹlẹ́ má sì gbìyànjú tán o ó gbìyànjú kó má lọ kó rẹ̀ séwu tí ó bọ̀ lára rẹ̀ jẹ́ ó sá kó luwa ni ó jalè kó luwa ni ẹ mọ́ ní wọ́n á lọ sọ́wọ́ àfin bí wọ́n dà wà sí nǹkó dùn wà láì wọ́n sọ kẹ́límọ̀ ń di sígímà dé lórí yàrá ẹsẹ̀ ẹ̀ màlájí alájí jọ́sìn ni wọ́n fẹ́ẹ́ lọ́bẹ̀ alẹ́ lóko ni kódà kó ń tọ kó tẹ́rọ bàtà bàtà nọ̀ṣù bẹ́ẹ̀ náà hù wà bẹ́ẹ̀ náà lọ bì kọ́lọ̀ náà ń gbà pépé nígbà tí Musa alayhi salam tó pẹ́ni tó pẹ́ lóòótọ́ kọ́lá rọ́bì ní ìrọ̀lẹ́m jù náà sí. Fọ́ọ̀mù fíwì fọ́gọ́fọ̀rọ̀ lọ́hùn. Lọ́wọ́ àwọn ọmọ sàbòsí foríjì ọlọ́run tó dá ìwọ àti ẹ̀rọ foríjì foríjì bẹ́ẹ̀ ńkọ́ àtẹ̀bẹ̀hù Fir'aun. Kọ́lá àlẹ́mú rọ́bì ولبست فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الظالمين فرعون أنا مثالج عليه السلام tí wọn náà bá wà mẹ́kọ́ tí wọn náà bá wà nípò pé ẹnìkan ó wá bá ọ kí àáfà ẹdíwádìí àáfà súnmọ́ ẹlẹ́sìn aláfàfọ́ ẹlẹ́kìkì ẹ̀ máa jẹ́ àṣejì ìwádìí àmọ́ àá ustaz àmọ́ Eh, kò sẹ́ni tó jẹ àṣìṣe dábàá yìí ó jẹ àṣìṣe ju nǹkan mi lọ ó jókòó ju nǹkan mi lọ ẹni kí ẹ máa wá kí ẹ máa wá tẹ ẹ̀tọ́ wá dáhùn ìwọ náà wọn lọ kọ́ wà bàtà ìwà ẹni kí ẹ yẹn kọ́ ayé tẹ ẹ lè ṣe má wàá gbé ẹni tí mo wá ṣègbè máa ń ká yìí tọ́wọ́ máa fẹ́ defend the non-defendable ẹ̀ẹ́nú ìgbà yẹn ẹ̀ẹ́nú mímímí wọ́n mọ̀ ọ́ mọ̀ pàrọ̀ àtẹ́gbẹ̀rún sàrẹ́ sàrám nígbà tí fìlà àwọn náà tí wọ́n rán létí àṣìṣe wọn lánàá ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nù ìtàn Musa ni ẹ̀kọ́ ọ̀lọ́fà ẹ̀rì tú ha bẹ́ẹ̀ ni mo ṣe ẹ̀sìn fún ẹ̀rọ mi létí àmọ́ṣe lòtọ́ ẹ̀ parọ́ ṣùgbọ́n fàáìlì ha ìzẹ̀hún wà ànàmìnà gbọ̀ọ́lì ìgbà tí mo ṣe ń gbà náà èmi náà wà nínú àwọn tí ó mọ̀nà ni ìwọ̀ṣẹ́ ìdá àlẹ́ àná sí ibi ní kátó kálásì lẹ́mà ṣúgbẹ́ mi rẹ̀ kọ́tọ̀ àfàyàn ìwò ni láti àmọ́ jẹ́ tẹ́tẹ́ sọ ẹ̀mọ́ sọ́lọ̀ tọ́ ìyẹn sọ́mọ́ ló ti gbé kò dá mọ́ aláṣẹ òyìn náà mẹ́ nítorí lè mú jà wá ni pé kó so nǹkan kó lóun ò ṣe ní òsọ dédé wá gbọ́n wà iṣẹ́ ẹni mo ṣe wà lẹ́sẹ̀un ẹran ẹgbẹ́ mo ti láàrin èmi àtọ́lọ́ mo ti túbá kátà ni wọ́n tọ́mọ ara mi létí àná mi yóò lánàá tiẹ̀ ni lọ́mọ́ tànà tiẹ̀ lómi ń bẹ àzíkè ló ṣe kúrò àná yẹn lèmi ìbẹ́ ó ti bá wọn ṣe fábí lèmi ìbẹ́ gbogbo tí ń gbéwu láwùjọ ti ẹlẹ́mi láwùjọ bí yẹ ti bá wọn ṣe jù lẹ́yà kan rí gbogbo tó àná tiẹ̀ náà mo rúdo àná tèmi lẹ̀ tí má ṣe lánàá mi tí ò bá dá mo tún bá o èyí ṣe lórí jẹ́ o mo ti tún bá yàrá ìrìn àtọ́lọ́ àbàjẹ́ láì ṣàlà wọ́n àmàlù àná láyà tó fírù wọn náà mú mú bá náà tiẹ̀ ìhìn ìhìn ìhìn jìyàn kéèyàn lánàá tí ò dáa bí ànábì Musa alayisalaam ṣe jiyàn pé òun ò lánàá tí ò dá kọ́lá fàáìlì tù ha ó ní bẹ́ẹ̀ ní tẹ́ni mọ́sẹ́mọ́sẹ́ mo ti ìzàn mo ṣe ń gbà náà lọ́rùn náà mo ṣe ń gbà náà lọ́rùn wẹ ẹnẹ̀bí náà bọ́ọ̀lì ìgbàgbà tí mo ṣe ń ṣe lẹ́nu tó lọ́n gbòdà àyìnbá kárí mo fi ṣe. ọ̀fọ̀rọ̀ tó mi ń kó lẹ́mọ́ àfẹ́fẹ́ tó kó ló fi mú mi sáfún yín nígbà tí ń bẹ̀rù kọ́lọ́run ọba àlekè ọlá mẹ́tara yín dánrin o àtìkò bí mo sáfún yín fáwọn abalí wọ́n bí ìfọkùnmá ọlọ́run á máa ọlọ́run á fún mi ní níta lè pè ní ọgbọ́n tí mo fi mọ̀ pé tí ẹ̀ ń sọ yóò dà so níta fẹ́ mú lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni pé ẹ̀yẹn lànà kìí sàlẹ̀ mú fún dáyà wọ́n sì rántí wọ́n rán létí in as much as kò deny àná yẹn èyí tí ò dá mbẹ ó lóun ti rìn káàntì èyí tó dá mbẹ ó lóun rí ìṣèṣì ẹ̀ kí yìnyín sọ ẹ̀yìn ní ìsọmọ as long as I live I ìṣèṣì pé tí mo rí mo rí irú ẹ̀ náà ni mo sàtọ̀ èyí tí mo ṣe lánàá èyí tí ò dá ni mo ṣe òfò ti wá àbójú ọlọ́run ẹgbàgbé ẹ̀ á kọ́ ilé nínú dáwà Musa àlè sàrà níta tó kọ́ nínú dáwà nígbà Musa àlè sàrà ní àmúlọ́ọ̀hì ala bani Israil ọlọ́run bá àríkẹ́ ọlọ́mọ kẹ́ bá ní oṣù ọ̀yẹ́ làdẹ̀ ọlọ́run kẹ́ wọn gán ọlọ́run kẹ́ wọn gán ọlọ́run kẹ́ wọn débi wípé tasuusu humul anbiya ojúṣe ọlọ́run ní káàdì bá ní oṣù ọ̀yẹ́ tasuusu humul anbiya kullama halaka nabi bọ́ ìfẹ́ nàbí àwọn ànábì ọlọ́run ní darí wọn àwọn gẹ́gẹ́ ní àwọn olùsèlú olórí àwọn ni mùlùkù wọn mọ́tò ti bẹ́ẹ̀ náà bá ànábì ọlọ́run ṣe pọ̀ láàrin àwọn bàánú ìsirayílà tó náà àìmọye pọnù ṣèṣì wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tọ́lọ̀ ń bá kẹ́jù ni wọ́n máa ń yá ayọ̀pọ̀ rásọ̀lọ̀ jù láàfin lọ́pọ̀lọpọ̀ àyọ̀lọ̀ ń máa ń rán àwọn bàánú ìsirayílà létí àbàánú ìsirayílà يا بني إسرائيل اذكروا نعمتي àdéhùn tẹ gbà lọ́wọ́ mi pé kó fi bí àhẹ̀dì kú èmi náà pé àdéhùn tí mo ṣe pé ní fi àdéhùn inú àyà mi ya bani Isra'il zukuru ní ìmọ̀tìyà lati an'amtu alaykum ẹ bani Isra'il ẹ rántí ìkẹ́ mi ọlọ́run tí mo ṣe wa anni faddaltukum ala alamin inú tí mo ṣe ni pé ìyẹn ọlọ́run faddaltukum ala alamin zamanikum kò sẹ́nìkan lásìkò yín tí ó lọ́la torí ẹ̀yin náà lọ́la jù gbogbo ọlọ́run tó yín lórí fẹ̀yàn lórí haman lórí kọ̀nún lórí jùnúdùmá tí kò ráyè tí bàánú sùláyé láti ohun ti gbé ẹ náà ń wò dúpẹ́ fọlọ́. Ìjọba ìjọba náà wọ́n dúpẹ́ kẹfẹ́ ní ìṣúná ìlú. ṣíṣe kèfì ọ̀lù tó ilé wọn lórí. ọlọ́run ní kí musa máa yí fáwọn àmàlẹ́ sọ̀rọ̀. وإذ قال موسى لقومه láti ìgbà tí Musa wí fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ya qaumi udkuru ni'mata Allahi alaykum ẹ̀yin èèyàn ní ẹran ti ìbẹ̀kún ọlọ́run lẹ́yìn lórí ja'ala fiikum anbiya ọlọ́run fún àwọn ànábì ọlọ́run tó pọ̀ tó pọ̀ ó fi sínú yín wàjà ẹlẹ́kùn mòlúùkà ọlọ́run sọ̀pọ̀lọpọ̀ yín lọ́ba lọ́ba lọ́ba tí ń jẹ lórí àwọn ènìyàn wàá ṣàkó ọlọ́run bòyìn lọ́pọ̀lọpọ̀ ohun tó pọ̀ nù orí òtí àhàdà mìíràn àdáni ó fún yín lọ́pọ̀lọpọ̀ oore tí ò fáwọn ti ṣáájú yín ìyàkọ́ òun ẹ̀yìn èèyàn أنا مسكن أي يمين ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم مصر يسلوي náà fi kọ́ yín ní ẹ̀rù ń bẹ ẹ padà sílùú yẹn padà sílùú ọ̀wọ̀ ẹ padà sí ṣáàmù ṣáàmù yẹn kataba Allahu lakum ọlọ́run ti kọ́lẹ̀ pẹ́yìn lẹ́ẹ̀dàrí ẹ̀dá láwọn bẹ̀. ó ní ẹja lọ wọ̀lá tẹ̀tẹ̀dú alẹ́ àdìbáàrí kò ẹmọ́lẹ̀ nílò ẹmọ́ sàlẹ́yìn. Kẹ́mọ́ àjẹni àwọn bìyàn àwọn bàrú Sùwẹ́lì, àwọn ń dẹ Músa lò. Kọ̀lú ya Músa iná fi ha kọ̀wọ̀mọ́ jàbáàrí yìí. Rẹ Músa àwọn olè wọ́ àwọn olè wọ́lẹ̀ ní àwọn èèyàn tí wọ́n jẹ́ jàbárí ẹjẹ ní pàṣẹ ń tẹ̀yìn òfẹ́ ṣe ń bẹ́ẹ̀ dọ́là ní káwọn ṣe àwọn lè ṣe àwọn akókó fún òun ọlọ́run pa yín láṣẹ ọlọ́run tó rán yín ṣẹ́ ọlọ́run ọba láà yẹ àmúrú bìgẹ́rì mọ̀kúdùrù lọ́wọ́ àbò ní pa yín láṣẹ ń tẹ̀ lè ṣe ọlọ́run ọba àlekè ọlá kì í sọba tí ń pààyàn láṣẹ ń tí ó kọjá kúndúrọ́ọ̀yàn lọ́wọ́ ọba èyí sọba tí a rí pé alukọ̀ òfin yá mi màtúfà faqala lahu iyyaka iyyaka an tabtalla bil ma'i ẹni tí ó jìyàn sómi tí wàá ní ẹ má dìde kí omi kẹ̀yìn lára ọlọ́run ti báwọn ọlọ́run bá àlékè ọlá kì í sọba tí máa ń pàṣẹ tí ò lè ṣeé ṣe àbí tó kọjá ṣíṣe ọmọ ènìyàn báwọn eléyìí fẹ́ máa give excuse fún Musa pé àwọn ò lè wọ́ o wọ́n iná lẹ́nàdókòó lẹ́hàá àtẹ́yẹ kòkòjò mi ha. fáwọn ilé wọ ibi tọ́lọ̀ ní àwọn káwọn wọ̀ yẹn àti táwọn ń tọ́ yẹn bá kó mẹ́. fàyíyẹ kò ju omi ń ha fa iná dà kìlọ̀ ní táwọn ń tọ́ má ti kó mẹ́ àwọn ọ̀tọ̀ àwọ̀. ọlọ́run á pàtà wọn fún wa débi ìgbà tó ń sọ fún Musa pé kọlu ya Musa iná lẹ́nà dúkú làhá abàdà mádàmù fíyà fàzàbẹ̀ àwọn tàwọn rọ̀bù kàfà kọ̀ọ̀tìlá. ìnà àhùnà qa'idun bàyọ̀ ṣùgbọ́n sọ́lọ́ ọba ńlá wọn kò níbi wàhálà fìràwùn sọ́lọ́ ní kí wọ́n máa mà ká lórí wájú báyìí mọ̀dẹ́rù ní báyìí tí wọ́n ń sọ fún Musa kí ní làmúgbò ọ̀kùn ẹ̀yìn ní làmúgbò ọ̀kùn táwọn èèyàn bàbá wọn sọ́lọ́ wọn ní kí Musa fi pọ̀pọ̀wọ́ rẹ̀ kó fi kò nú ewu yìí sọ fún Musa kọ́lọ́kọ́lọ́ gíṣẹ́ fọ́nà wípé kí Musa àtọ́wọ́ ọjà ẹwọ ìran bàníṣà yìí bẹ́ẹ̀ lánàá àkà fún wa nígbà tí wọ́n fi ẹjọ́ sun Musa pé kọlu uzi iná ní kọ́bílẹ̀ ẹran tẹ́ àti ìyànà wọn mi ń bá adé máa dí ìtaná ṣe Musa afẹ́fẹ́ àwọn ọ̀bẹ̀rẹ̀ àrọ̀ sọ̀rọ̀ ni wọn bẹ̀rẹ̀ ọ̀nà yẹn kọ́ tó dé wọ́n níbi àjà wọn lẹ́yìn tó dé náà wọ́n fi àjà wọn Musa ń wí fún wọn jọ̀ọ́ lọ́wọ́ pé àṣà rọ̀ bukum ayé hòlíkà adúwákùn ó súnmọ́ kí ọlọ́run ọlọ́run padà bá yín pọ̀ ta yín kó bá yín parẹ́ kó gbé yín lékè ọ̀tá ṣùgbọ́n pọ́blẹ́mù ni fàyàrùn zòrò káyé fàtà àmàlù báyìí yóò ṣe ṣéun náà ló kù sẹ́yìn náà ò ní ṣerú àìgbọ́rọ̀ tí ṣe ránà ṣe àìgbọ́rọ̀ bá ní Israel àwọn náà padà wá di kèfèrí jùmù láti fòfò àkójọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbà fọmọ́tò wọn ò pọnú wọn inú dáa tó fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ nínú dáwà Musa alayhi salam ó ní ẹ̀kọ́ wípé kasratul masail muhlikat kí èèyàn máa ṣe ìbéèrè lẹ́ẹ̀mẹ̀wàá lẹ́ẹ̀mẹ̀wàá fún dáyẹ ẹ má gba àwọn tẹ́ ẹ bá ń ṣe wá sí ẹ má gba àwọn láyè ká máa ṣe ìbéèrè tí ò wúlò fún wọn. béèrè a máa kó bẹ́ni tí ń béèrè ń gbà mí kọ́dà ó tún lè kó bẹ́ni tá à ń béèrè lọ́wọ́ rẹ̀. arákùnrin kájọ lọ́gbọ́dì sọ́lá wọn bá àlekè ọlọ́njọ́ kan lásìkò tá a lọ́jọ́ bí lọ́wọ́ ó sọ àwọn béèrè béèrè ní béèrè sọnù ní béèrè tí wọn ò ní ìdì ní béèrè tó yẹ kí tọ́lọ́ mọ́nìkà náà bí dáyé lóhùn ìbànújẹ́ ní padà wá jẹ́ fún wọn láyéláyé. láti kẹ́ni ya òdìsọ́rọ̀ yàrá lọ súnmọ́ òdìsọ́rọ̀ má ayé na àgbẹ̀ lálẹ́ mi ti kú ṣé iná ló wà ní àbálẹ̀ jẹ́ náà má tàṣà jù ọláyọ̀ ní ìdíyẹ. wọn la kí béèrè tó béèrè kì í ṣe béèrè tó tó ń tí ò wúlò fún tó nídìí àdínàbí ni wọ́n mẹ́nu náà báyìí kò sí lè kò sí lè mà kò sí lè mà tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́lá ń bá ní kí ọmọ mọ̀ bí ẹ̀rọ bá yẹn bẹ́ẹ̀ náà bá ìjẹun náà ní ó jẹ́ nìkan tí ìmọ̀ yẹn àìnímọ̀ parẹ́ ní ó fúyẹ ọkàn rẹ̀ ẹ̀rọ wọn tọ̀hún tí wọ́n jẹ́ pé mùsùlùmí ni tó wá lọ ọdún tó pọ̀ láyé tí ń sìn pé bàbá àwọn jìyà yẹn iná lọ́wọ́ ní òní tí ó ṣe ní ìbàlẹ́ fún un. وإنما أهلك الذين من قبلكم كسرات مسائلهم إنهم تقطع وتقطع ديره كما يفاس نعني إبالي إبالي إمان طيانو يا أيها الذين آمنوا لا تسألوا أن أشياء ẹlẹ́bẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan tó jẹ́ wípé èyí tó bìdà lẹ́kún tẹ́sán òkú tẹ́bá ní ká tú fún yín tẹ́sí àkíkà rẹ̀ fún yín wà láì ìbànújẹ́ ni wà ń tẹ́sàlú anha hina nínú zalu alukuranu bìdà lẹ́kún tẹ́bá ké bẹ́ẹ̀ ṣe ń béèrè wọn béèrè másìkò tí kùránì ń sọ̀ kalẹ̀ ni ó súnmọ́ kábàáyé ń ṣe yà ẹ́ súnà kéèyàn máa ṣe ìbéèrè tí ò da ìbéèrè tí ò wúlò ìbéèrè tí ò lè wúlò fẹni tí ń béèrè àwọn bàánú ìsirayì náà gbélé. wàyí kọ́lá musa lè kọ́ omi yìí inna Allaha ya'murukum an tadhbahu baqara gẹ́gẹ́ mú dálọ ṣàlàyé ẹnìkan kú náà ọ̀rọ̀ náà ṣùgbọ́n yìí ọ̀rẹ́ rẹ̀ amẹ́dàrẹ́ tó pa ọlọ́wọ́ ni tẹ ọ̀rẹ́ tó pa màlúù ọlọ́wọ́ ni kí Musa wí fún ọyí pé inna Allaha ya'murukum an tadhbahu baqara ẹlẹ́pà màlú qalu wa tattakhidhuna huzwa ẹ̀yẹ Musa tó ń fọ àwọn ṣe yẹn ni àdébẹ̀ lọ sẹ́yìn lọ bẹ́ni tí ń ṣe mi lọ rẹ̀ qala a'udhu billahi an akuna minal jahilin ọlọ́wọ́ má jẹ yẹ́ báwo ẹni tí máa fi ní ẹ̀ mú sábẹ́ wa bèèrè lọ́wọ́ ọlọ́rú màlúù ní bákọ̀rọ̀ táì ádámù tura yẹ́sù ló ayé bákọ̀rọ̀ lẹ́yìn asúlù alhamdu alhamdu ló tilakọ̀ lọ́wọ́ sọ fún mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí kọ́ o ẹni tó bá lò ń lòun fẹ́ bá ìyàwó tó ti sọ pé òun ní súnmọ́ tó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ tó fi wé ìyá rẹ̀ ẹ má lòun fẹ́ súnmọ́. فتحرير رقبة من قبل أن يتمسح فتحرير رقبة كلمة رقبة نبا تأتي رأي من تقرب ما أفاها ملاري على المقيد قاعد بزولي أني إيا نبا يا كفر ينيو بيا مسلم ينيو خلاص ما العمل بالمطلق أما شجت لوني حتى يجد المقيد أنت دام نجا mútúlákù tọ́lọ̀ ń kàn sọ tí ò sọ orú èwo làásìun ó ti padà sọ́nbò mi. ọlọ́run máa ń sọ mọ́nú àyà àwọn ìlànà ìṣáà káńkáńká rẹ̀ pé àmọ́nkánà wàhálà lẹ́bí náà yóò fi kó nàmú fídíyà tún tọ́hámú mẹ́sìkìínì tọ́hámú mẹ́sìkìínì fàṣẹ sí mẹ́sìkìínì ní kó jẹ́ sí àwọn Nàìjíríà yàá tọ́hámú mẹ́sìkìínì ayé mẹ́sìkìínì mo bá fún mìsíkìnì ẹni wíẹ̀ kọ́dọ̀ ẹ̀dọ̀ ọ̀sẹ̀l tí ìwé ká káwọn àṣàbù mi àbáwọn àwọn àfáà mi tó ní kéfé ìran mìsíkìnì tó jẹ́ mùsùlùmí ni. làhàmẹ́lì nà lọ́kọ̀ ọ̀la ìsìláàtì pé ọ̀bá fún mi kébèrè o ọ̀bá fún mùsùlùmí o. tùkẹ́lì máa bá kọ́rọ̀ tán tí Musa wí fáwọn bàlẹ́ Israẹli yẹ gbẹ̀ǹ tó kó bá wọn ni pé kọ̀ọ̀lù dọ́ọ́lá náà lọ́ قال إنه بقرة لا فارض ولا بكر ودابج وكلج أوان بين ذلك لا مجي أو أموال كاكري لكن مزاج مالو تيرا واجي تو كريجي لا يهيو ننكو لكن وكذا سنة نما قالوا قالوا دعنا ربك يبين لنا ما لونها لكن مالو تيسو إلو أو أو يا أخي بقرة تن وبقرة دو بقرة تن مطلق wọ́n tó bẹ̀rẹ̀ pé irú ni màálù táwọn kà kọ́lá iná wíyá kúrú ha bá kọ́rọ́ tó ń sọ̀fọ̀rọ̀ ọ̀dà tẹ́bá fẹ́ nídìí aṣáwò ni aláwọ̀ bíi ka hospital bẹ́ẹ̀ yẹn níbẹ̀ قالوا لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون أنا أتدوكي أتدوكي وني أيوة أتدوكي كتجاتي سنتافع مولو نتايني كي كسرة مسائل بني إسرائيل جرتهم إلى الهلاك ìbéèrè ìbéèrè àbèrè jù tí bànú Ísírẹ́lì àlà ìsìláìlà sàlá àlẹ́ ìsàlám tó ń bèrè lọ́wọ́ Musa òkúra nínú làwọn ẹni ìṣáájú fi máa ń pè wá sákèésí pé ká jìnnà sí i tí ò ní wúlò. káàná ànàbí sallallahu alayhi wa sallam yanha anil masaili àfáàní yẹn ha ògbòlò tọ́ọ̀kì ní masáì àwọn ọ̀rọ̀ tí ò wúlò tí ò lè ní tí ó sì mọ́lẹ̀ kìyàmà rẹ̀ ìsọ àrà ẹ̀ta lọ́ọ̀ká náà ha kàzá kí wọ́n takùn ha kàzá ẹ̀rẹ́ bàtà wàlúbà yẹn kọ́ isal nkunta sa ilẹ̀ ẹ̀mẹ́ yóò sì lè hùdí iná kò hayà ìjọ tún àárín ìwà àtọ́lọ̀ sí béèrè sì máa rí sẹ́ àwọn ìbéèrè tí ò ní wúlò tó lè mú ọ sẹ́lọ̀n tó lè mú ẹni tó béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ sẹ́lọ̀n jìnnà sí ilẹ̀ hajj lómi òdi kò ní kò ní díẹ̀ eléyìí nǹkan ìṣẹ̀lẹ̀ àṣà ọ̀hínì àṣà àwọn bàánú ìṣẹ̀lẹ̀ ó sì lè kó yẹn báwọn. bẹ́ẹ̀ nínú àlámàlí ẹ̀sìn mẹ́ta lẹ́sìn tọ́lá àwọn ọba àlekè ọlá wí fún wa tọ́lá àwọn ọba àlekè ọlá ní kò dáa àbí tó ní kò dáa wà ní masifuutu àní tàbí fẹlẹ́ wọn bá mi ṣe àbí nítorí tọ́lá ń bá kọ́ ọlọ́run ló dáa kò ní kò dáa tọ́lá ń bá ní tọ́lá ń bá ò nábì ní ọlọ́run ọba sákàtà àìhà ọlọ́run dákẹ́ kò sọ̀rọ̀ nípa rẹ̀ rahmatan bikum wọ́yọ̀ nìṣíà ìkẹ́ni fún yín kìí ṣe pọ́lọ̀ ń gbàgbé tó mọ̀ kọ́ba á wà máa ga àwọ̀ búkà nà sí ìyá ọlọ́run ọba àrẹ ìṣẹ̀lẹ̀ ìgbàgbé oṣù olùkọ́sọ̀ ìgbàgbé. yíò ní fi gbọdọ̀ sá fún àwọn ìbéèrè tí ò ní wúlò fún wa. fúnra ń bẹnu wọ́n rà nábì lọ́wọ́ pé aṣáájú náà sì jòrùmà ẹni tí ewu rẹ̀ tó pọ̀ fáàlù ummàdé jù man fa'ala an shay'in lam tuhram fa hurrima min ajli mas'alatihi ìṣẹ́ àyàkùtù wọn sí ẹ̀sìn lè jẹ tọ́kì ìkìlígà ọ̀nà ní wàá mú tọ̀ lọ wá wọn ṣe ìṣáàṣì àkàdà wá rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n ti máa dájọ́ nǹkan tó wà ní ṣókùnmọ̀ màsíkò tí wọ́n á lẹ̀ nígbà tí èyí kébí á àrọ́mọ́ yàrá báyìí ni. tó lè kọ́ àgbọ̀dọ̀ jìnnà sí ìbéèrè èyí tí ò ní wúlò fún àwa tá à ń béèrè fálìkì àmà wa fáyé wa wàbí láàzim àti gbọ́dọ̀ jìnnà sí ìbéèrè tí ò fálìkì àmà wa. ìyá gbọ́dọ̀ jìnnà sí ìbéèrè pé ìbéèrè bó ṣe ń tí ó mú ju ìbéèrè ebú tó béèrè lọ pé ìyẹn lè tara ìbéèrè ebú wọn wàhálì yakúbù náà san ilẹ̀ ẹ̀sọ́ ìlú àlùsìnàtìhìm ọmọdé àtàrà rẹ̀ wọ́n náà ntàtúlẹ̀ múnú dáhàwà níbi wa Musa alayhi salam lẹ́kọ̀ọ́ òní bára kátó nàbí yìí láì Musa ànábì ọlọ́run alálùbáríkà ni wọn. àlùsìnà ń jó nígbà tá à ń sọ̀rọ̀ nípa kí èèyàn pọ̀ lẹ́yìn ẹni tí ń ṣe dáhàwà àmì kálùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ takọ́ sọ́dà rẹ̀ tó ní ìmọ̀ wá lè káàkiri ẹlẹ́mìí máa ń sáwọ́rù wọ́n ní àwọn ọlọ́rí ẹnìkan wọ́n dá sí òní ni omi pọ̀ àyà áfì wọ́n tó rí ọlọ́rí odidi yẹn mọ́lẹ̀ kéèyàn lè ba ọkọ̀ mọ́ lásì ọ̀ ní bùkátà sí àtọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣẹ bọ́ láti lọ sí ntọ́ tiẹ̀ ní ànímọ̀ṣe àwọn afáká àti náà ń tán gíga fáwọn ẹlẹ́mí ìjọba ìdílé pé ẹbá tó tó bá kú wà láyé orí kan mọ́lẹ̀ ẹ̀rẹ́ lómi tí ò bá ti ẹ̀rì yẹn mọ́lẹ̀ àwọn ẹ̀dá aláǹgbá láyè báyìí yóò sì yí mọ́lẹ̀ kí ni kéwò lè bà wọlé kí fún kí ni. tí mo kọ́ ọ̀nà kí n bẹ̀rẹ̀ kẹ́mi bọ̀ pé sọ̀rọ̀ lè rí bí gbé responsibility rẹ̀ kì í yàmà. ọdún wa wá wá àwọn ọ̀nà tí ó fi pọ̀ ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ lórí kí ni. sòṣùgbọ́n náà bá àríkẹ́ọ́lá àwọn tí wọ́n ní kéwò pọ̀ lóhun dáhà wọn táwọn tẹ́ gbọ́dọ̀ àwọn ká pọ̀ àmì pẹ́lú wọn bá fi bá ọkà ṣiṣẹ́ wọn ju ti ẹgbẹ́ lọ nìyẹn. rẹ́ musa ìbẹ̀nu àwọn ìran táwọn tẹ́gbà fún pọ̀ dáadáa inú hadith tí ó gbajúmọ̀ olùsọ̀rọ̀ sọ̀sọ́lá wọn ni ọ̀rọ̀ ìdọ̀t aláyé ọmọm wọ́n fi hàn mí nígbà tí mo ṣe tìyára ọlọ́run ní kí n rí àlìjẹ́nà àtàwọn tí ń bẹ́ mẹ́ mẹ́bí ṣe rí àlìjẹ́nà rẹ̀ mẹ́bí ṣe ó ti rí àwọn tí ń bẹ́nu náà ó rí bí lẹ́sẹ̀ ń jórí ó máa ń tó mú ìyàwó náà mẹ́bí ti jẹ́nu omi àlìjẹ́nà rí لسي أوان نبي أولو التعبد أخوان فرأيت النبي ومعه رجل ورجلان فرأى النبي مي أو التبع بمجي بمتن والنبي وليس معه أحد فرأى النبي مي أن يكتر بفوا ثم فإذا بسواد عظيم lásìkò tí mò ń gbó tìkù délé sìn yẹn mo á rí sàwádìí nàvim àyẹ̀kẹ́ pọ̀ gán nígbà tí mo bá ráwọn ẹ̀dá tọ̀hún ọkàn nábì fàtíà ah, èmi ànábì àwọn èèyàn mi ní àwọn tí ó pọ̀ yóò jẹ ànábì hó pé àwọn tó pọ̀ ńkọ́ o èèyàn àwọn ni ó jẹ wọ́n wá sọ fún àwọn tó rí òkèlè tiẹ̀ o fàkìyálì hàzà mùsà wàkọ̀ wọ́n wá sọ fáwọn pé àwọn tó orí nǹkan wọn ti ẹ̀kọ́ Musa níbi Musa àtàwọn tó gbà fún alákọ̀ọ́ ṣùgbọ́n orí ìdúrà aláìyẹ sẹ̀rẹ́dùn àbẹ̀ later wọ́n tún wá fún mi ní list of more groups of followers àwọn tó gbà fún tó pọ̀ gan-an fàkìlẹ̀ ní àádọ́ àkọ́wọ́ wọ́n wá wí fún àdáyé kí ẹ Muhammad ti tiẹ̀ làwọlé tẹ́kẹ́ mu tiẹ̀ kọ́ àwọn tó orí yìí ní tiẹ̀. ومعهم سبعون ألف رجل nínú àwọn tí orí wọn àwọn seventy thousand kan bẹ́ẹ̀ yadkhuluna al-jannata bighayri hisabin wala adla tí wọ́n wà lìjẹ́nà láì ní ṣeré kankan láì ní ìyá. Shaykhul Islam Muhammad Abdul Wahhab rahimahullahu ta'ala ẹgbẹ́ bí àṣà wa nínú kitabu tawhid nígbà tí wọ́n ń ṣàlàyé masáìlú báàbù yìí àwọn àwọn rules àwọn issues tá a lè generate ní báàbù yìí wọ́n ní fọ̀ bí láti Musa ààrẹ ọ̀la ti ń bẹ fún ànábì Musa pé lẹ́yìn alágbára Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí èrò rẹ̀ ó tún pọ̀ tí ó pọ̀ ẹni Musa sallallahu alaihi bẹ́ẹ̀ kẹ́rù sí pọ̀ lálẹ́ kìyàmá fọ̀ bí ilẹ̀ tó ń lè sọ ibi alqawm orin ni ó jẹ fànàbì yẹn o lọ́lọ́gbẹ̀ẹ́ náà nǹkan fi ń tọrọ kọ́lọ̀ ní kéèrò tàwọn pọ̀ tanásẹ̀lù wọ́tẹ̀kásẹ̀lù ànábì ni ẹbí ma tó pọ̀ ẹ máa fẹ́ yàwó kẹ́ ẹbí ma tó pọ̀ fẹ́ ìní mo kà sí rúmbì kó mo ó máa yàwó mọ́lìkì yàmà mo fẹ́ fi fáàrí tèmi ni mo pọ̀ ní ìjọ jùlọ kìámà títí màkà ẹni tí ìjọ rẹ bá pọ̀ jùlọ kìámà torí pé ẹni tí ò bá pọ̀ àní oúnjẹ o ṣùgbọ́n fáàrí àti oye ní òjẹ̀ fún àwọn àmọ̀ kálẹ̀ mọ́gá ìṣúná fún àwọn ànábì ọlọ́run ọba àti ọlọ́run ọba àti ọlá fi in tó pọ̀ nínú oore tọ́lọ̀ fi kẹ́. Etí a fi ra àǹfààní tí a fẹ́ mú gbẹ̀yìn nínú ìtàn ànábì Musa káfí ra ń bẹ̀ ọ̀pù lónìí pẹ̀lú ògbọ́lọ̀. Eléyìí náà àǹfààní àtúnmú nínú ìtàn ànábì wa Musa náà ni ó ní ádámù olúwe fìlà àbùtù ádámù olúwe fìlà àbùtù lágbìyànjú ẹgbẹ́ bíi dáríà gẹ́gẹ́ bí olùpèpè sọ́nà ọlọ́run ọba àlejòọlá ká jìnà sí ká máa jẹ̀gàba lórílẹ̀ ká jìnà sí kí bíbẹ wa lórílẹ̀ máa jẹ́ nítorí kó jẹ́ táwa làá máa ga jù ó léwu fálẹ̀kì àmà wa ọlọ́run àmà fún ayé. pèsè nígbà táwọn kọ eléyìí ọkọ nínú ìtànàbíwá Musa náà ọlọ́wà bá ń sàlàyé fún wa nípa Qarun tí ń jẹ́ kanú àwọn tí Musa pè tí Qarun ò gba dáwà Musa tó ìbọn náà bá àlékè ọlá fún Qarun ní tí ó fi gbà ọlọ́wà bá ń sọ fún wa lẹ́nu ìràwọ̀n lẹ́nu kọ́ọ̀bù náà lẹ́nu Musa pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀. الله الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض لمن سبى سلف طلاب العلم إلا من عصمه الله لا يذهب بالعلم أي قمن تري أن يكون هو الأعلى أو أن تكون أنت الأعلى أنت الأسفل sínú asọ́wọ́tà eléyìí kò ló léwu fún mùsùlùmí tọ́lọ̀ bá tẹ̀ wá padà gbé lọ sípò pé à ń tẹ̀lé àlẹ́ abẹ́rẹ́kọ̀ lọ́wọ́ lákàfì ọlọ́run bọ̀ bàbá kàfì bọ́lọ̀ fún ọ nímọ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ jẹgbẹ́ lọ abẹ́rẹ́kọ̀ lọ́wọ́ lákàfì lẹ́kìn lẹ́kàtà kọ́sọ̀ dàdí má sọ ọ́ di kọ́sọ̀ díẹ̀ pé ntọ́ nítorí ẹ̀ ní alùlù wàlẹ̀ yóò ń lọ ilé ìkàlẹ̀ anakẹ́lẹ́ àlà àwọn àwọn náà ń bọ̀ yẹn alkiyama o kò ní ìzì fún tọ̀hún yẹn o àwọn tá alkiyama o ìzì fún تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا القيامة يا متى تجئ àwọn tí ó ní àwọn yòókù náà ò ní tí wọn ní bí ò ní dání àwọn tí ó ní tó dá ń nú àlèkè yá pépé kàwọn tó bèèrè owó ó fẹ́ fowó ṣe ọ̀lú wàrà nọ́ọ̀sì ọlọ́run á fún lówó kò fowó ṣe lọ ọlọ́run bú ọ ní màsì màsì lọ rẹ̀kọ́dì yìí má sàtà ọlọ́run má fi kọ́ màsì ọlọ́run fi ìpèpè sójú ọ̀nà ọlọ́run kẹ́ni wà láì ọlọ́run pè ìdásọ́jọ́ sójú ọlọ́run so má fi ìpèpè sójú ọ̀nà àwọn ọlọ́run má fi ṣe ọ̀lú wàrà nọ́ọ̀sì tọ́lábùlẹ̀ ẹ̀lìmí láyé ó anábì ní man talaba al-ilm li yumariya bihi as-sufaha aw yujadila bihi ẹni tó bá lọ kọ́nà nítorí kó fi lè jẹ́ káwọn tí yóò mà kó máa fi bá wọn dà káàkiri kó lè fi fi agbára àti mímọ̀ ju tòun tó ń mọ̀ kó fi kó fi hàn lórí lórí ó ń tọ̀ olùjẹun àbí ìjà mi ìnà ọlọ́mọdé àwọn àná ìjà àmúnmínà wọ́n fi ìjánu okùn nínú náà wọ́n fi so àgbàmọ̀ àná náà ẹ̀dẹ́kùnú náà ọlọ́mọkà àmọ́ náà so nìyẹn gbọ́dọ̀ jẹ́ ní pí àtàwọn àbọ̀ kéèyàn wálẹ̀ ọlọ́run ni ó gbé ọgá fúnra rẹ̀ ọlọ́run náà ni ó ní kọ́ káyé mọ́ ọlọ́run ni ó fi ìfẹ́ rẹ̀ sọ́kà àwọn ènìyàn tí ó jẹ́ pé bí so wọ́n fi wọ́n ní kí mọ́wọ́ máa bẹ́lọ̀ fún yẹn látàkùsùd bìrẹ́yìn nìkan ìlúwà alẹ́nàs tí alákọ̀ ọlọ́mà náà àní ọlọ́mà lóòótọ́ àlọ́mà láti má dà yá ní tààní kàlẹ́nàs kí ni túmọ̀ ìfàwọn tí ó máa tọ́ sí yẹyẹ kí ni túmọ̀ ìfàwọn tí ó máa ṣe tọ́ sí yẹyẹ kí ni túmọ̀ ìfàwọn tí ọlọ́run ní kí wọ́n ní kẹ ìráyé fi ṣe dáwà jù wọ́n lọ sí yẹyẹ ẹni bá nírú wa ń wà láì kì í ṣèwà ọmọlúwàbí alìkìyàmà tìrìkà dáàrú láàkàrà alìkìyàmà tẹ̀rí ẹ̀ نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين اللهم كم اللهم كم يا تمنو ẹni tí ó ní gbẹ̀yìn dáadáa ó sì yẹ kó kálukú máa ṣàdúrà rẹ̀ العاقبة الحسنة tí kò sí láyé má lóòótọ́ lákin la yunsa alayhi da'awatun nas àwọn èèyàn bẹ̀rẹ̀ sí láwù da'awatun nas wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàdúrà fún torí orí ipa tó fi ilẹ̀ kó tó kú adàlọ́ bí nas alámàlọ́ bí nas aláwọ̀ eh, nasọ̀rọ̀ bí nas so àwọn yìí ń tọ́lọ̀ bá ní kíyàn ríru gbẹ̀yìn orun gẹ́gẹ́ ní gbẹ̀yìn dáadáa kèésò ní èmi àti ẹni ya síkì wà lọ́ọ̀ kèésò ní èmi àti ẹni ya síkì عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن من كان مستنى فليستنى بمن قد مات ẹni bá ti kú lórí ẹ̀sìn ó ń gángan lọ́kàn balẹ̀ pé ọlọ́run gbà tiẹ̀ ọ̀gá ẹni tó sì kú sí ni ulaika ashabu nàbì sọ̀sọ̀nà ashabi ànábì àwọn yìí wọ́n kú lórí dáadáa ọkàn balẹ̀ kò sẹ́ni ẹ̀kẹ́ tó dáa tó tẹ̀ àwọn táwọn àti ìkú wa innal hayya la tu'manu alayhi al-fitna ọkàn balẹ̀ pé ẹ̀ṣẹ̀ ò ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزا الله شيخنا خير الجزاء أنتروا أنواتي oore tó pọ̀ fún ustaz wa kí ọlọ́ba sọ wọ́n lẹ́sàn dáadáa kọ́lọ́ba ṣe wọ́n ní àǹfààní fún àlè umar islamiyya kí ọlọ́ba rẹ̀ kọ ìgbẹ̀yìn dáadáa fún wọn. a ní ìbéèrè kan lọ́dọ̀ àwọn brothers ó ń jọmọ́ ìbéèrè ẹbí wípé tí kí ni mùsùlùmí máa ṣe obìnrin tó bá yẹ pé àwọn ẹbí tí wọ́n fẹ́ níyàwó wọ́n ní àwọn orò ìdílé kan àbí mùsùlùmí náà bóyá ọkùnrin náà ni ó parí àwọn ẹbí jẹ́ pé wọ́n ní àwọn orò ìdílé bí àpẹẹrẹ àpẹẹrẹ tí ẹni náà mo wà ní mò ń dárúkọ yìí wọ́n ní pé bí àgbà tí ó bímọ wọ́n máa ní pé kó sùn sórí ewé fọ́jọ́ méje wípé tí irú ilé tí mùsùlùmí bá parí rẹ̀ báwo ni mùsùlùmí máa ṣe dojúkọ báwo ni kí ni mùsùlùmí máa ṣe láti láti yọrí kó ń bẹ̀. àwọn tó súnmọ́ ni pé ẹni tí yóò béèrè béèrè yẹn ó máa pé ọ̀rọ̀ òdílé yẹn tí ò dára ni wọ́n ní gbọ́dọ̀ wípé kò sí tó ń pè ní ọ̀rọ̀ òdílé ní inú ẹ̀sìn ọlọ́run bàlẹ̀ kẹrọlá ọ̀pẹ tó tọ̀ ń béèrè béèrè yẹn dàgẹ́ bí advice pé kó advice wo ni ìyẹn fún tọ̀hún yẹn méjì ni nínú lórí pé ó láwọn threats tí wọ́n gbé sórí ìmọ̀sìn tí wọ́n ní kó ṣe yẹn tí ó máa wá jẹ́ni tí ó máa bẹ̀rù pé tóun ò bá lọ ṣe nǹkan yẹn àbí bí àwọn ọmọ yẹn ní oṣù lórí eré fún ọjọ́ méje àbí fún ìyàwó ní fún àbúrò kan lè ṣẹlẹ̀ yóò ń dá advice ẹ̀ ní pé kó gbọ́kàn kó mẹ́ kó mọ̀ pé kíníkà kan ò lè ṣẹlẹ̀ kó la sí ìbànú ilẹ̀ máa kátàlá láàrin bíi oṣù bíi mẹ́rin sí ìsìn ẹnìkan ṣe béèrè lọ́wọ́ mi tó jọ mọ́ ìní òwò ìdílé náà ni pé àwọn ọjọ́ nìkan mọ̀lẹ́bí àwọn tí obìnrin bá ti bí ọmọ nínú mọ̀lẹ́bí àwọn èèwọ̀ ni káwọn jẹ ìran nǹkan nǹkan náà àwọn nǹkan tí àwọn yẹn máa ń jẹ òun sì fẹ́ máa báyẹn sì kọ́ ìyá rẹ̀ ti lóyún òun sì fẹ́ ṣe àtẹ̀sẹ́ńtà yìí bá pé ṣé kíní dání wá ṣẹlẹ̀ sẹ́ni tí ó bá jẹ kíní ṣe kò ní ṣẹlẹ̀ sóhun oníwà kọ́kọ́ tán kan ìṣẹ̀lẹ̀ àìtí ìrẹni tí ó jà lójúmọ́ kò ní ṣeun lẹ́fí bẹ̀rẹ̀ lẹ́fíṣẹ́ tí sì ní bẹ̀rù ń dìsí nìsín wọ́n gẹ́gẹ́gẹ́ tí ó fi súnà dáadáa lẹ̀ pé mọ̀lẹ́bí wa a lè bímọ láì ìṣòro tẹ́ ní ká má ṣe yìí tí nǹkan kan sì alhamdulilayi wọn yá ìbímọ so kó ń tọ̀hún yẹn ní gbàgbọ́ pé kẹ́kọ̀ọ́ ní ṣẹlẹ̀ àti àkótí ẹ̀ wá má ṣe nǹkan ní kó ṣe àbótí ẹ̀ ṣe ń tí wọ́n ní kó má ṣe kí nǹkan kan tún wá ṣẹlẹ̀ kó tún ní gbàgbọ́ pé òrò ìdílé tó ń ṣe ló fà ọlọ́run lè fi dá wò láìka ṣáà mi dáre kò ní òkè ara tó máa mọ okóhun sọ òrò ìdílé yóò àìsè ní ayín aburú yìí fi ṣẹlẹ̀ sóhun òṣùmíkọ́run kọ́ èèyàn darí aburú kí èèyàn wá fa aburú lọ nǹkan pé nítorí pé èèyàn ṣe kinní kan láburú fi ṣẹlẹ̀ síyàn àbí nítorí pé èèyàn ò ṣe kinní kan ní aburú fi ṣẹlẹ̀ yẹn fún ohun tọ̀hún tí ó yẹ pé ordinary nǹkan kì í ṣẹni tí ó fẹ́ ṣe ṣùgbọ́n ń bẹ̀rù kó má ní any bad resource ẹlẹ́ẹ̀kejì ni pé pọ́ńtọ̀hún yẹn tí wọ́n ń sọ̀rọ̀ ìdílé yìí ní ìdílé wọn yẹn wọ́n lè fọ́ọ̀sì ẹ̀ aburú kan kan fi kàn tí ò bá ṣe àpèjúwe irú yìí wọn á wo ìran aburú tí wọ́n fẹ́ fi kàn tí ò bá ṣe ti ń jẹ́ orò ìdílé yìí bó o aburú yẹn bó ló ṣe pọ̀ tó aburú tí ó lè faradà ní kó faradà kó gbà wọn bá fi ẹ̀sìn dánwò ni tí wọ́n yẹ pé aburú tí wọ́n ṣe fẹ́ni tí ò bá ní ṣe orò ìdílé yìí àbí fún ìyàwó rẹ̀ àbí fọ́mọ rẹ̀ àní ò lè kò wà bí ọrẹ bù ẹ má ní ò lè bí ọrẹ á dá fásitì wá fún un wípé ó ń tọ̀ ń kọ́ ó lè ṣe ìdánikó ṣe pẹ̀lú àníyàn wípé ó wà mọ́kìrọ́ ẹni tí wọ́n fọ́ọ̀sì ṣe ní tí a kò fẹ́ ṣe ní ṣùgbọ́n ní ó wà lábẹ́ ilẹ̀ mẹ́rin òkèrè ha wọ̀kọ́lù wò mọ́tò mọ́ inú ìmán gbogbo dáwà ní kí ní tí òun ṣe òun ó mú fún òun ní fọ́ṣùns ni ó ní gbàgbọ́ pé kò ní ṣẹlẹ̀ gbogbo nǹkan bá sọ pé tó ṣe òun ni tóun ọba ṣe ni ó gba aburú kan wá ni ó ní gbàgbọ́ pé kò lè gba aburú kan wá eléyìí nǹkan oní tí a lè fi advice òǹtọ̀hún nígbà tá a ti nígbà òǹtọ̀hún náà ti gbà pé ìṣòwò ìdílé ò tiẹ̀ dá sílẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ yorùbá yorùbá level tó bá rẹ̀ nírú àwọn àwọn instance báyẹn la fi fún wa láwọn àlàyé lórí ọ̀nà tó ń tọ̀ yẹn lè pèsè ọlọ́wàá lọ. Assalamu alaikum.